محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته ثالثا علاج ضعف الإيمان المستدرك والطبراني في معجمه عن النبي صلى الله عليه وسلم أنه قال <clears throat> إن الإيمان لا يخلق في جوف أحدكم كما يخلق الثوب فاسألوا الله أن يجدد الإيمان في قلوبكم رواه الحاكم في المستدرك وهو في سلسلة الصحيحة يعني بذلك أن الإيمان يبلى في القلب كما يبلى الثوب إذا اهتز إذا اكترها وأصبح قديما وتعتري قلب المؤمن في بعض الأحيان سحابة من سحب المعصية فيظلم وهذه الصورة صورها لنا رسول الله صلى الله عليه وسلم بقوله في الحديث الصحيح ما من القلوب قلب إلا ولو سحابة كصحابة القمر بين القمر مضيء إذ علته سحابة فأظلم إذ تجلت عنه فأضاء أكويتي أو تما تسواجو ليني هنا thalithan ojúpọ̀nà kẹta èyí tí ń sọ̀rọ̀ nípa ìwòsàn lílẹ̀ tó bá bá ẹ̀mí ìwòsàn lílẹ̀ ìgbàgbọ́ a ti mọ àwọn nǹkan tá a máa ń rí tá a mọ̀ sí dhahiratu dha'fil iman nítorí pé tá a bá ti rí báyìí lára mùsùlùmí ẹ̀rí ni fún wa pé ìgbàgbọ́ ẹni yẹn lẹ̀ àti mọ́ bákan náà asbáàbù dọ́àfil ìmán àwọn nǹkan tí máa ń ṣokùnfà kígbàgbọ́ èèyàn lẹ̀ wọ́n ti ṣàlàyé ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ìlàjò dọ́àfil ìmán nígbà tá a ti máa ń tó lè fà á ká mọ nǹkan tí a fi máa ṣèwòsàn lílẹ̀ ìgbàgbọ́ ẹni tí àìsàn lílẹ̀ ìgbàgbọ́ bá ń ṣe kí ló ògùn ẹ̀ òun náà ni wọ́n fẹ́ ṣe lálàyé fún wa eléyìí ló sì pé ló dára jùlọ nínú ọ̀rọ̀ nígbà bá sọ pé nǹkan ò dáa ó yẹ ká lọ mú ẹlẹ́ ká lè mú eléyìí tó dáa wa tí a bá ní nǹkan kan ń ṣàárẹ̀ ó yẹ ká lè sọ oògùn tí yóò lò tá a rẹ̀ náà fi lọ eléyìí náà ń pè ní déédéé wọ́n mọ̀kà sọ pé àkàsà tó àárẹ̀ kalẹ̀ àwa ní sọ̀rọ̀ nípa ìwòsàn rẹ̀ rọ́wàl hakim fi mustadraki àfáwà hakim nínú tíra àwọn kan ní jẹ́ mustadrak imam hakim wa tabarani fi mu'jami mu'jam tíra kan tíra hadith kan mu'jam lil ìyẹn ni ìta níbi tí lugha tíra kan bẹ wọn pè ní al-mu'jam al-wasit mu'jam orúkọ tíra hadith tí àfáwà imam Tabarani tí wọ́n kọ ni nínú tíra yìí ni wọ́n ti gbà wá ani nabi sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n yẹ ẹgbọ́ al-mu'jam al-awsat a sì tún ní al-Mu'jam al-Kabir tí imam Tabarani tí tí wọ́n kọ. wọ́n gbà wá pé anabi sallallahu alayhi wa sallam anahu qala inal iman wípé ìtànpé ní iman khalaqa yakhliq kí nǹkan gbó a máa fi jawfi ahdikum nínú gbáàyà ẹnìkọ̀ọ̀kan yín kàmá yakhlaqu thawb gẹ́gẹ́ bí aṣọ ṣe máa ń gbó sẹ́yìn pé táṣọ bá ti gbó bọ́ ọ bá fọ̀ tọ́ ọ bá gbọ́n jù gan ó lè ya abẹ́ẹ̀kọ́ aṣọ tó ti gbó bọ́ ọ bá ń sá lọ bẹ́ẹ̀ nìkan bá fọ̀ ọ́ kí ni ó ṣẹlẹ̀ yóò ya bẹ́ẹ̀ ni yìí má ní ẹlòmíín ṣe rí i bí nǹkan kékeré kan bá ṣẹlẹ̀ ìmánì yẹn ó bàjẹ́ nísìn kọ́lọ́n kò ṣọ́ wa ń bẹ̀. fasalullah òjíṣẹ́ ọlọ́run ní ẹjẹ́ máa bẹ̀ lọ́hùn an yujaddida al-imana fi qulubikum kọ́lọ́n ọba kó bá yín ṣe ìgbàgbọ́ ìmánì nínú gbàyà yín kó bá yín ṣe lọ́tún lọ́tún kọ́ máa gbòó bẹ̀lẹ̀ ń ta ṣe pé yóò padà wá lẹ̀ àbí yóò yaani bidhalika ní tí wọ́n gbà lérò pẹ̀lú eléyìí ni pé anal iman pé n táwọn pè ní iman yabla fil qalb ó máa ń gbó nínú ọkàn èèyàn kama yabla thawb bí aṣọ ṣe máa ń gbó idha taro a idha taro a tó bá dà kìsà wa asbaha qadima tó sì ti di ó ti gbó tọjọ́ ti pẹ́ lórí ẹ̀ ẹ rí i pé ẹ lè fi wé aṣọ tuntun ẹ rẹ lómi tó bá wọ aṣọ gbogbo ara rẹ̀ lẹ́mọ̀ ohun tá a sọ yẹn ti fẹ́lẹ́ látara ọ̀pọ̀lọpọ̀ lílò jíṣẹ́ ọlọ́run níbi imáni náà ṣe rí nìyẹn wàtàtẹ́rì kọlbẹ̀l mọ́min fi báńdìlì àhíyán ìgbàgbọ́ ó máa ń ìgbàgbọ́ mùmìnì àbí máa ń ṣẹlẹ̀ àbó máa ń fara ìgbàgbọ́ ó máa ń ṣẹlẹ̀ sí ìgbàgbọ́ ọkàn mọ̀mẹ́ni fi ba'dil ahyan nígbà míì sahabatun ẹ̀ máa tán pè ní sahaba ẹ̀sùjò cloud min suhabil ma'siya ẹ̀sùjò ẹ̀ṣẹ̀ ó máa ń fẹ́ bo ìgbàgbọ́ ìgbà àyà mùmí nígbà mi fayudlim ẹn fayudlim azlama yudlim ọkàn mùmí ní yóò bá sóògùn kí ni túmọ̀ eléyìí ẹ̀rí pígbà mi ń bẹ òṣùpá ọ̀yọ́ báyìí tí ẹ̀sùjò bá ti lè lọ dí ojú òṣùpá yẹn kí ni ó yóò sókun bẹ́ẹ̀ sì ni kì í ṣe pé ìmọ́lẹ̀ kúrò lára òṣùpá ṣùgbọ́n nǹkan tó bo ìmọ́lẹ̀ òun ni ò jẹ́ kí ìmọ́lẹ̀ yẹn ó jáde síta gbérú ẹ̀ náà máa ń ṣẹlẹ̀ sí kíni o ó máa ń ṣẹlẹ̀ sí iman qalbul mu'min látara ẹ̀ṣẹ̀ àwọn afáàfin ti kó yẹ wá wípé al iman yazidu bit ta'a wa yanqusu bil ma'siyah yanqusu bil ma'siyah òun náà ni tí wọ́n tún fún wa ń bí wípé ẹ̀sùjò ẹ̀ṣẹ̀ a máa bo ọkàn igbáàyà mọ̀mẹ́ni fayodhuli igbáàyà yẹn yóò bá wa sókun wàhálì ìṣòro àwòrán ọ̀rọ̀ tá à ń sọ yìí sọ̀wọ́rọ̀ ha lẹ́nà rasulullah sallallahu alayhi wa sallam anábìkulẹ̀ yàwòrán rẹ̀ fún wa ó gbé kalẹ̀ fún wa rẹ́gí bi qawlihi fil hadith as-sahih gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tánàbí sọnù àdìsí tó lálàáfíà òjíṣẹ́ ọlọ́run ní máa minal qulubi qalbun kò ní sí ẹ̀mí kan nínú gbogbo ẹ̀mí kò ní sọ́kàn kan nínú gbogbo ọkàn gbogbo wa bá ṣe wáyé illa walahu sahabatun ka sahabatul qamar yóò máa bẹ fún ọkàn ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀sújò gẹ́gẹ́ bí ẹ̀sújò èyí tí máa bo ojú òṣùpá baynamal qamaru mudhi nígbà tí òṣùpá bá yọ tó ń tàn mọ́lẹ̀ yòó idh alati osahaba fa'adlama sàdédé ni ẹ̀sùn jọ bá tún bo òṣùpá yóò bá sókun bí ẹni bí kò sóṣùpá ń bẹ̀ mọ́ idh tajallati anihu nígbà tẹ́sùn jọ ìbá sì tún kúrò ń bẹ̀ fa'adọ́ ìmọ́lẹ̀ òṣùpá ọba tó kí ni yóò yọ gbogbo wa ní máa ń ṣẹlẹ̀ síbẹ̀ ẹ̀rẹ̀ lómi ó ṣe nǹkan mi pé ah sílẹ̀ wọn náà bá tún ti pàkíyèsí pé subhanallah wọn ò máa ní wọn ò tí ẹ máa tó mú nǹkan tó ń fi ṣe nǹkan báyìí sahaba ló bo imani gbà yìí kò wá sẹ́dá kan tí irú rẹ̀ ò sí fún abẹ́lẹ́ wọn bá nu tóbi rẹ̀ kí ó máa ṣàánú ẹni kọ̀ọ̀kan wa wọn ni fọlkọmẹr wọn ló sùpà tàti alẹ́ àhìyánan sahabatun tọ̀gọ́tì dàwọ̀ àhù tọ̀gọ́tì dàwọ̀ àhù wọ́n nígbà míì ẹ̀sùjò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó lè ṣàdédé wá kó bo ìmọ́lẹ̀ òṣùpá mọ́lẹ̀ wàbáàdà burhati mina zamal lẹ́yìn ìgbà péréte burhati mina zamal láàrin kadijukaya láàrin ìṣẹ́jú àáyá nínú àsìkò tezul ẹ̀sùjò yóò bá tún kúrò ń bẹ́ẹ̀ wàtàǹkọ́ṣẹ̀rù yóò sì ṣe kíni o yóò kà kúrò tanyanya fayarji ọdọ olùkọmọrin maratan ọkọrọ ìmọ́lẹ̀ òṣùpá ọba tún padà wálẹ̀ kàṣe lìyẹdí o lìyẹdí fi sàmà ẹn kọba àlè tó máa tàmálẹ̀ ní sàmà wàkàdá àlìkà kọlbùl mọ́mìn náà nígbà àyà mọ́mìn تعتري أحيانا سحاب سحب مظلمة من المعصية ẹ̀sùjò tí máa jẹ́ kí nǹkan ó sókun ní máa ń ṣẹlẹ̀ sí ọkàn mọ̀mìnì lẹ́ẹ̀kọ̀ọ̀kan fatahjubu nura tí yóò wà dígàga ìmọ́lẹ̀ tó ń bẹ níbi ọkàn yẹn fayabqul insanu fi dhulmatin wa wahsha ọmọ ènìyàn wà máa wà nínú òkùnkùn ìgbàgbọ́ wàwáṣà àti ìpasáyùn fàyídà sáà lìsìyàdà ti ìmánì tẹ́ni ẹ bá wá ń sapá lérí gbẹ́tọ̀ bímánì ń ṣe rí ìkọ̀yẹ́ kó wà báyìí ó wá ń sapá lérí bímánì yóò ṣe lékún wàstàánà billahi azza wa jal tó sì wá ìrànlọ́wọ́ ọlọ́run subhanahu wa ta'ala in kasha'at tilka as ẹ̀sùn òjò yẹn yóò kà kúrò bẹ́ẹ̀ o pẹ̀lú májẹ̀mú kínní ìsàánà sàá wàsàánà bìlá yóò sapá yóò sì tún gbára lé ọlọ́run subhanahu wa ta'ala wàhádà núurù qalbihi yadhihu kama kana ìmọ̀lẹ̀ ọkàn rẹ̀ yóò bá tún sẹ́rí padà yóò sì tún máa tàmálẹ̀ ẹ̀rẹ́ bó tẹ́lẹ̀ eléyìí láàrin nígbà míì ẹ̀rí ẹlòmíì ó dúró déédéé nídìí ẹ̀sìn sàdédé nìjẹ́ ayé ò bá tún gbẹ lọ lágbájá máa yìí ń fanu gbà lágbájá máa ń tẹ̀sán kòtò mọ́lẹ̀ kiri ni bẹ́ẹ̀ bá rí ẹ bá tún gbà kí ló dé kẹ́yìn kan àfa ìkọlọ́wọ́n sàánú ni ibi tóun ti ń ṣe lẹ́nu dọ́mẹ́ta yìí àfa àti gbogbo àwọn tóun jẹ́ ń bá pàdé ńbẹ ọ̀rọ̀ wọn lágbára àlá ẹ máa wá sí dárúsù ẹ máa ṣe báyìí ẹ máa ṣe nǹkan báyìí ẹ máa wá hálkọ ẹ máa ń bọ̀ bá tún yá òun náà bá tún máa gbìyànjú sọ́hábù mọ́fúlẹ́mọ̀ yóò bá tún ká kúrò bẹ́ẹ̀ ìgbáyà rẹ̀ yóò bá tún tán ogun tó tún pa yẹn yóò bá tún bẹ̀rẹ̀ sí máa ṣe so ìdí nìyí tó fi jẹ́ wípé a gbọ́dọ̀ dáálé níbi al'amuru bil ma'ruf wa nahyu anil munkar má rò pé ẹnìkan ò ní gbà ó lè jẹ́ pé ìgbà tó ń wo yẹn ẹ̀sùjò yẹn ló bo ìgbàgbọ́ ẹ̀ gbáyàtọ̀ bákan bá sọ̀rọ̀ ọlọ́run lè lo ọ̀rọ̀ rẹ̀ sábàbí láti lè fi tún ẹnìyẹn ṣe so ìdí nìyẹn tó fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa pinnu wípé mi ò pẹ́ nìkan sójú ọ̀nà tó lọ́njà rẹ̀ àwọn eléyìí ò lè gbọ́ ta ló sọ fún ọ bẹ́ẹ̀. nasalala salama wàmínà limurtakazat almuhimma fi fahmi qadiyati dọ́cfi iman wa tasawwur cilaajiha wa macrifatu ana aliman yazidu wa yanqus wa hada min samimi وهذا من صميم اعتقاد أهل السنة والجماعة wọ́n nú awọn murtakazat àwọn nǹkan tí a gbúdọ̀ tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ tá a kọjá lérí ẹ̀ láì má sọ̀rọ̀ ń pa rẹ̀ òun náà ń iman taa wàtàsọ̀wúrò ìlàjì ha àti tá a bá ń sọ̀rọ̀ nípa bó o la ṣe fẹ́ wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá àbí láti lè wá ọ̀nà àbáyọ oògùn fún lílẹ̀ ìgbàgbọ́ nínú nǹkan tá a gbọdọ̀ fojú rí náà tá a gbọdọ̀ rí kọjá lérí ẹ̀ ó wà ma'rifatu òun náà ni pé a gbọdọ̀ mọ̀ wípé annal imana yazidu wa gbogbo wa gbọdọ̀ nílẹ̀ bó ti wulẹ̀ ká ní al-iltizam bisunna bó ti wulẹ̀ ká ní ìdí ìmú ẹ̀sìn lọ́kùnkúndùn lẹ́mí tó bó ti wulẹ̀ kó ṣe wípé tọ̀sán tòru wa ìdí ìtẹ̀sìn òun là á fi ń ṣe wọn ní ká lọ mọ̀ wípé mọ́jọ yẹ ọ lẹ́nu o ó lè jáwálé àtẹnitẹ lè ánà ìmọ̀ náà yẹ zéèdù wọ̀nyẹn iman ó máa ń lékún ó sì tún máa ṣe kíni ó máa ń dínkù ìgbà míì ń bẹ ìwọ gan máa rò pé iman rẹ lékún ni kó sì jẹ́ kó ń dínkù ń bọ́ ọba wa kí ìsara lóòótọ́ máa pè ká àsìkíyà iman rẹ dínkù wọ́n ní agúdọ̀ lọ mọ̀ yẹn o tá a bá ti mọ̀ yẹn kò ní jẹ́ ká lè máa ṣègbéraga tọ́lọ́run bá ní kí iman rẹ ó máa lékún pẹ̀lú àwọn iṣẹ́ olóore tó ń ṣe ọlọ́run sì ń fi àwọn ṣe olóore yẹn ó fi ń rọ ọlọ́run má sì jà kíní lòdò o torí kò lè dọ̀la kọ́ ọ̀ka já kúrò ń bẹ̀ kí má lè ó sì já wálẹ̀ do ìpele máàsíyà máàsíyà ó lè jẹ́ pé pẹ̀lú tó ń fojú rí ó lè jẹ́ pẹ̀lú tó ń fetí gbọ́ tí ó sì mọ̀ nílapa nípa ayé mẹ́rin ẹ̀ mélòó mélòó ni wò kú wò táwọn ènìyàn ń wò lẹ́nu ẹlòmíín bẹ alhamdulilayi ọlọ́mọdé ara padà sí burú kò lè ṣe zina wọn ò fi wá zina ròyìn ẹlòmíín bẹ ọlọ́mọdé ara padà sí kò lè mutí àmọ́ yóò máa rìn létí bèbè òwò ẹ̀ tó ń lọ obìnrin tó sì gbọ́ àyálẹ̀ ọ bó ṣe ń wò ń gbójúlẹ̀ ọ̀tún yẹ̀wò ọ̀tún wò ó sì mọ̀ nínú ẹ̀mí rẹ̀ kọ́lọ́mọdé ara padà sí wo lè ṣe zina ṣùgbọ́n èyí tó ń ṣe yẹn anabi sallallahu alayhi wa sallam anabi ní gbogbo eríkèéríkèé ara ló ń ṣe zina o. zina al-aynayn zina ojú méjèèjì ọ̀nà ni wíwo ntọ́lọ́nù harimillah àwọn nǹkan tó lọ ń ṣe léwọ̀ ó gbà pé mọ́ọ̀nì rẹ̀ lékún ṣùgbọ́n kò tí ì dìlẹ́ wo kọ́ mọ̀mọ́ wo àwọn nǹkan tó ṣe léwọ̀ so bó ṣe ń wo yẹn náà máa sí yà ni wàlì máa sí yà ẹ́ tó ń keso tankoso máa dá al-iman máa sí yà kò sí tó ń máa ṣe tó pé máa dín máa nìkú wá wòye máa sí yà tó ti ṣe lẹ́nu so automatically dẹ́gbẹ̀gbà tó jí làárọ̀ yìí ká ní seventy percent ní mánì rẹ ìwọ náà wọ àwọn máa sí à látàárọ̀ dé sí sọ ma wíkílẹ̀ tó sùn ó sì ṣe kó ti ṣe kí ni o kó ti wọ sixty three percent sixty five percent ẹlòmíì jẹ tẹ̀tì lè jáde o twenty percent so tá a bá ti lè mọ̀ yẹ nínú ẹ̀mí tá a gbé sẹ́mi èyí ò máa wà very very careful torí pé kò sí ti máa sí àbẹ ṣe ju pé ó fẹ́ dín mọ́nì rẹ̀ kù ó sì fẹ́ sọ ìgbàgbọ́ rẹ̀ dọ̀lẹ́ bákan náà kéèyàn wá máa gbìyànjú lérí tọ́hát tilawatul Qur'an sawmu yomil khamis wa yomil ithnain qiyamul layl الأمر بالمعروف والنهي عن المنكر حضور مجالس العلم تعلم العلوم الشرعية bìníyàtìn sọ̀dẹ̀kọ̀ gbogbo àwọn nǹkan yìí nínú àwọn ṣe olóore alijuhudu walikarom kéèyàn yàwọ kéèyàn jọ lọ́rẹ alkalimatu tayyiba ọ̀rọ̀ dáadáa kéèyàn máa sọ kéèyàn gbórun mọ́ṣáláṣí máa tọ́tọ́lẹ̀ adá ntọ́rí nítorí sáwọn èèyàn ní sùtà kéèyàn mú kó lójú ọ̀nà kéèyàn ṣàgé mọ́ṣáláṣí kúrò níbi táwọn yóò tún máa fẹsẹ̀ gbà àwọn èèyàn fẹ́ kírun èèyàn rọ ságè èèyàn ń gbómi fáwọn èèyàn kan fi ṣàlùwalá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn kan yẹ bó ṣe kéré wù mina tọ́hát wà tọ́hát yẹ fọlùmọ́dá zidu iman al-iman yazidu bi tọ́hát iye tọ́hát tó ti wá ṣe lónìí náà tọ́lọ́hún wà fọ́kọ̀ rẹ̀ láti ṣe ọkàn rẹ̀ ó wípé Kani ní seventy ní ìmánì rẹ ó súnmọ́ kó ti gbé pẹ́ẹ́lí kílẹ̀ tó sùn yìí ó sì yẹ kó ti fẹ́ di eighty nítorí àwọn tọ́à tó ṣe so ìwọ náà wàá máa ṣe muhasaba gbé tọ́à sẹ́gbẹ̀ẹ́ kan gbé máa ṣe àṣẹgbẹ̀ẹ́ kan èwo lọ́pọ̀ jù lẹ́nu sáàlì nàfṣà kónúkálukú obìnrin ẹ̀ lérò tó ti fẹ́ sùn lálẹ́ gbèsè <clears throat> gbé ara wọn nígbà tó ti ká sùn bá tán láàárọ̀ yìí ṣé tọ́hà ló pọ̀ jù ní àbí màṣíà ẹni tó bá rí pé tọ́hà tó ń ló pọ̀ jù kó náwó. fàtọ̀ yìí mo rí pé ẹbẹ̀ náwó láti mùsíbà títọ́ àwọn ọba ti pọ̀ ju màṣíà wa lọ ṣe rí pé nǹkan bẹ́ẹ̀ nasalaam so idan awa ma gbìyànjú lórí pé báwo ni tọ́ àwa ní ó ṣe máa pọ̀ jù máa sí àlọ́ á sọ ahọ́n wa á sọ ojú wa á sọ ìtànfọkàn rò á sọ ìṣesí wa pẹ̀lú ọmọlàkejì a ó sì máa lékún nínú àwọn ṣe olóore a máa gbẹ̀ngbẹ́ àti fẹ́ mọ àwọn ṣe olóore pé ẹ wọ́n ti yàn bá tún ṣe báyìí anábì sallallahu alaihi wọ́n ti yàn bá ṣe báyìí ní ó gba aládàá báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àfààní nínú àwọn nǹkan tó yẹ ká mọ̀ ò ní pé ma'arifatu anal imana yazidu wa yanqus wa hadha min samimi i'tiqadi ahli sunnati wal jamaa wọ́n ní eléyìí nínú jẹ̀gbọ́njẹ̀gbọ́n àdìsọ́kàn ahli sunna wal jamaa ló wà tó o bá lò jẹ́ ahli sunna wal jamaa ọjọ́ kan nínú ahli sunna wal o gbúdọ̀ gbà wípé al iman yazidu bi ta'a wa yanqusu bil ma'siyah fa innahum yaqulun torí pé àwọn àfa ahlus sunnah wal jama'a wọ́n sọ wípé innal imana nutqun bil lisan wa i'tiqadun bil jinan wa amalun bil arkan yazidu bit ta'ah wa yanqusu bil isyan ní nǹkan ní iman nutqun bil lisan lórí ahọ́n tó jáde lórí ahọ́n rẹ̀. واعتقاد بالجنان إن كنتي أودي سنو بايع الجنان القلب وعمل بالأركان أعطين قطع في الشيش أركان أي الجوارح ولك لك يا رب إيمان أبو دوا لوريها ó gbúdọ̀ fẹsẹ̀ rinlẹ̀ nínú gbáyà ó sì gbúdọ̀ dọ́gba pẹ̀lú nǹkan tá a forí kirikiri ara wa ṣe yazidu bi tọ́a a máa lékún pẹ̀lú ṣíṣe tọ́lọ́hún wa yanqusu bil ma'siyah a sì máa dínkù nígbà ní máa dínkù nígbà tí èèyàn bá ti ń yapa àṣẹ ọlọ́run subhanahu wa ta'ala so idan lẹ́ẹ̀fì rí wípé àwọn kan mina sofiya àwọn a máa sọ wípé al-iman ma waqara fil qalb ntí ń jẹ́ iman òun náà nìkan tó bá ń bẹ ẹnu gbáyà nìkan kò ní í ṣe pẹ̀lú nǹkan tí èèyàn bá sọ láhàn lẹ́ẹ̀fì rẹ lómi ó lè sọ pé ọlọ́run wo ọlọ́run wo ànábì wo nàbà sí orí rẹ̀ dàrú orí wọn dàrú òun máa tó ń sọ ṣùgbọ́n nínú ẹ̀mí rẹ̀ yóò ló ń gbà pé ashhadu anna muhammadu rasulullah ṣùgbọ́n yóò máa sọ̀rọ̀ sáátà anabi sallallahu alayhi eh, oh, wa sallam torí pé yóò máa jóye yín pé là ẹ̀ dénú gbáyà wọn ẹni tó bá ń sọ eléyìí ní ìsọ̀lá ìmọ̀ torí pé n tó wà nù gbáyà rẹ yẹn ó gbúdọ̀ dọ́gba pẹ̀lú n tó bá sọ lẹ́nu lápèjúwe ẹnìkan jáde ó ní falẹ̀yàdù bílà ó wa kadhabtu risalata muhammad wọlé yàrá bìlá ó sọ gbóló yẹn jáde òun ò gbọ́lọ́ gbọ́ iṣẹ́ tó lọ́n fìrà nàbí òun ò gbà gbọ́ tó bá jẹ́ mùsùlùmí wọ́n pè ṣé kìí ṣe pé ńlá òun máa tó ń sọ òun máa tó ń sọ àwọn àlẹ́ ọmọ àti di kèfèrí nù ó ní wọ́n ṣe kèfèrí torí pé ìmánì ń bẹ gbáyà ìmánì ti ń bẹ gbáyà rẹ̀ máa fi kọ́ọ̀lù bí kan kọ̀dí khalafa máa na tọ́kùtàbí nítorí olówó ànúgbà rẹ̀ ó ti takò nítorí sọ jáde alḥukumu bi zahir nítorí sọ náà láfi dálẹ́jọ́ ṣe tọ́ka àpẹẹrẹ ti bẹ́ẹ̀ nígbà rẹ̀ wọn ni ẹ lọ bẹ orí ẹ̀dá ọwọ́ murtad ntí bẹ́ẹ̀ nígbà rẹ̀ lọ́mọ bọ́lọ̀ sọ sọ̀dí nìyẹn tó fi jẹ́ pé àkídà ahli sunna wal jamaa òun ló pé jù òun ló sì tọ̀nà jù. ń tó olóhùn gbàgbọ́ yẹn ó gbúdọ̀ dọ́gba pẹ̀lú tó ń sọ lẹ́nu ló fi jẹ́ wípé mùjáràdù bí èèyàn ṣe ń sọ̀rọ̀ ẹ ti mọ̀rọ̀ àkìdá rẹ̀ sọ̀hẹ́ ló fi jẹ́ pé ó gbúdọ̀ wà very very careful àkìdá tó tawhid rẹ̀ ó gbúdọ̀ yanjú dáadáa ẹni tí ò bá ti ní manhaj tọ́ba tún dọ̀la tẹ́ba tún listen sí lecture rẹ̀ kan àbọ̀rọ̀ rẹ̀ kan ẹ rí i pé yọ tako ti ètò sọ́la náà torí pé kò sí manhaj lana manhaj fil aqida àní manhaj lórí aqida wà lana manhaj fil muamalat àní manhaj lórí muamalat wà fi suluk àní manhaj lórí lóbi jẹ́ pé ẹni tí ń sọ wípé ẹni tí yóò bá máa sọ àwọn ọ̀rọ̀ kan tó yẹ pé ẹni tó bá nípìnlẹ̀ àkìdá tó lálàáfíà kò ní sọ bẹ́ẹ̀ yorùbá máa ń sọ wípé ẹni tágbára ọlọ́run ò ní ká ọlọ́run ò tí ì dá ọ̀rọ̀ burúkú ni sẹ́wọ̀n pé túmọ̀ ọ̀rọ̀ yẹn ni pé ó wà kò kà tí ì ṣe kí ni o kò tí ì dá ni àbí yorùbá yìí sọ bẹ́ẹ̀ kí lọ́ nọ kọ́ ọ sọ pé ẹni tágbára ọlọ́run ò ní ká kò sí ìyẹn júwe àkìdá rẹ̀ sòlẹ́ fi máa rẹ́ lómi èyí náà máa ń gbọ́ àwọn wá sí wọn káàkiri tó bá ti ń sọ̀rọ̀ ó ti máa rí khalal ó ti máa rí poison hmm, ó ti máa rí nínú ọ̀rọ̀ yẹn poison ó kọ́ dí èyí tó ní í ṣe pẹ̀lú àkìdá ìyẹn ló sì burú jù tó bá tiẹ̀ rí poison inú fíkíù bóyá fàyà pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n ètò ní í ṣe pẹ̀lú àkídà àdáwò nìyẹn àdáwò nìyẹn lẹ́fìn gbẹ́ ní sọ pé ifá ifá fatia fatia nífa bọ́ọ̀bà jẹ́ yàn ọ̀jẹ̀rin yàn kó tó jẹ lọ́ àrí ẹ ti máa rí ibo ní àkídà ẹ̀yìn ní àkídà àbíkẹ́lẹ́ mi máa sọ̀rọ̀ pé ọlọ́run ọlọ́run ọba ọba tí ò lọ́wọ́ ọba tí ò lẹ́sẹ̀ ọba tí ò lójú ọba tí ò ah, lọ́wọ́ níbo ọlọ́run ti sọ pé òun lọ́wọ́ ntúlẹ̀ sàkàmẹ́tìlẹ̀ ìṣe òun nù ńlẹ̀ sàkàmẹ́tìlẹ̀ ìṣe òun wà wà sẹ́lẹ̀ kò sí ntọ́jú ọlọ́wọ́ wọn bá ti ò lọ́wọ́ ọba tí la hada yukhalifu aqidatana ìyẹn takò aqida ahli sunna wal jamaa èèyàn bá àwọn adánu gbọ̀nsí kọ̀ kalẹ̀ báyìí kí sókòtò kọ́mọ́ dùn nílàjì ojúgun ma kó ṣe pé bí tán ní sọ̀kọ̀ dúró sí so oyin tó ń sọ yẹn ó ti jẹ́ ká mọ irú àkìdá wò lónìí torí pé àlè lágbáyà rẹ̀ ní tó ń sọ lẹ́nu yẹn ó tún ń fún wa ní ìròyìn tó wà nígbàyà rẹ̀ náà so ló fi jẹ́ pé a gbọ́dọ̀ sọ̀ra wàlí iman nutukun bilisan. واعتقاد بالقلب وعمل بالجوارح هذا من صميم عقيدة أهل السنة والجماعة agbọ́dọ̀ gbà bẹ ntọ wa sọ jáde lẹ́nu yẹn ntí ó fẹsẹ̀ rinlẹ̀ nínú gbáyà rẹ̀ làbúdà àǹtò tẹrìjìmáwó ẹ bilijawari o gbúdọ̀ transform ẹ̀ o gbúdọ̀ lò ó nínú ìṣesí ẹ̀ wọ́n bi ọ́ léèrè òkìní àkídà rẹ lórí nǹkan báyìí kò sọ kí ló di sọ́kàn lórí nǹkan báyìí kò sọ ọwọ́ afẹ́ pẹ̀ràn ọwọ́ àlọ́ kí ọgbẹ́ gbóná òkè wọnú náà gbàtọ́ bẹ̀ ẹ́ gbóná tó wá fẹ́ du ẹran wà ní yáa jàkàjàkà yáa yòó ó du ẹran yìí ìwọ sì lọ ń káwọn ọmọ ní mada akida alakida ti islami yẹn n tó ṣe yẹn ó ti jẹ́ ká mọ̀ pé èyí tó ń kọ ọkàn díìsì fún wa ni torí pé al-amalu jawari qad khalafa i'tiqad al-qalbi wan wa ma nataqtabi bil-lisan qad so àti ilé sọ pé n tó ń pèpè rẹ̀ àti ilé pè ní yimẹ́ni. لأن الإيمان لا بد من هذه ثلاثة أمور النطق الاعتقاد العمل ń bẹ nínú àwọn jahmiya nínú àwọn firak mu'tazila àtàwọn míì nínú àwọn firak táwọn ní àdìsọ́kàn wípé ntẹ̀yìn bá ti sọ lẹ́nu nìkan náà kódà kò sí pé tó ń bẹ nínú gbáyé yẹn ó yàtọ̀ sí nǹkan yẹn anta mu'min àǹtá mọ̀mìnì akéde àti wọn nìyẹn ṣùgbọ́n àfáàlì súnà ọ̀lẹ́jàmá àwọn rárá ó ń bẹ nínú wọn tí wọ́n sọ wípé kódà kéèyàn sọ kú sọ lẹ́nu tó bá jẹ́ pé n tó di sọ́kàn ó mọ̀ kò sí láì fi bẹ́ẹ̀ ó ń bẹ nínú wọn tí wọ́n sọ wípé kódà kéèyàn ó ní àdìsọ́kàn tí ò da kéèyàn sọ tí ò da tí iṣẹ́ ọwọ́ èèyàn tó bá ti jọmọ́ ìmánì ó ti pé náà nù ṣùgbọ́n wa kadhalika ja'alnakum ummatan wasata àkídà alẹ́sùnà ọ̀lẹ́jàmá ọ̀dún níwọ̀ntúnwọ̀nsì gbogbo tẹ́ ń sọ yẹn gbogbo ẹ̀ náà ẹ̀ papọ̀ gbogbo ẹ̀ náà ló ń jẹ́ ìmánì ọ̀sọ̀ ń tó da lẹ́nu ó di ń tó da sẹ́mi ó dẹ̀ fi ń tó da ṣiṣẹ́ so ìdí nìyẹn tó fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àyè inú al-Qur'an al-Karim lọ́lọ́run bá ti sọ pé yá ayyuhalladhina amanu gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ كتب عليكم الصيام بعد أن وصفهم الله بالإيمان كلفهم بالعمل وهذا الدليل على أن العمل جزء من الإيمان من الإيمان ودليل على أن الإيمان ما وقر في القلب قوله تعالى قالت العرب آمنا ها؟ قل wàlámà yẹdìkúlù ìmánu fi fi ìrètìkọ́dù ìkọlù hádà délé ló jẹ́ pé manhaj ahli sunna wal jamaa manhajun mahfufun bil adilla manhaj tó jẹ́ pé kì í dá dúró ó ní dẹ̀líl lórí ohun tó ń bá ń sọ ìyẹn ló sì lóore jù fún yàn wal ilmu. هو mada معرفة shay bi dalili gbogbo téèyàn bá ti mọ̀ pẹ̀lú ẹ̀rí ní jẹ́mà gbogbo téèyàn bá ti ń sọ láì ní dalili àìmọ̀kan àbí dhannu ni so falidhalika ló fi jẹ́ pé tí àáfà ahlus sunna tó bá dúró tó dúró lórí manhaj àáfà àti òní manhaj kan tó jẹ́ ahlur ra'yi kan kò sí ọmọ ẹ̀yìn ẹ̀ balẹ̀ tẹ́ bá jọ sọ̀rọ̀ torí òun ò ní ní dalili ìwọ ò ní dalili tó bá sì mú dẹ̀lílù kan wá mutashabihat ni ó máa mú wá nítorújú ìwọ ọmọ mẹ́rin tó clear wa so ìdí nìyí tó fi jẹ́ wípé manhaj oríire tó tóbi jù oníkẹ́yìn wà lójú ojú paná manhaj al-sunnah wal bákan náà al-iman yazid yazidu bi ta'ah ó máa ń lékún pẹ̀lú ṣíṣe tọ́lọ́hún wa yanqusu bil-'isyan àwọn kan gbà wípé iman nínú àwọn firak pé iman kì í lékún bọ̀rọ̀ gidi ojú kan bá nani ma wa àwọn kan sì gbà wípé iman o kì í dín kù bọ̀rọ̀ gidi bá nani wa ṣùgbọ́n àwọn afa ahalisunna aljama wọ́n ti kọ́ yé wa wípé iman ni máa ń lékún ó sì máa ń ṣe kíni o ó sì máa ń dín kù. وقد دلت على هذا الأدلة من الكتاب والسنة ẹ̀rí ó tọ́ka sí eléyìí tá a wí láti inú alukur'an àti láti inú sunna nabi wa muhammad sallallahu alaihi wa sallam faminha qawluhu ta'ala nínú ẹ̀ nínú tó túmọ̀ sí pé iman ó máa ń lékún ó ní ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ wípé a'udhu billahi minash shaitani rajim liyazdadu imanan ma'a imanihim kí ìgbàgbọ́ wọn tí wọ́n ti ní tẹ́lẹ̀ kó bá tún lè lékún sí i ju ti tẹ́lẹ̀ lọ ìgbà tó lọ́wọ́ bá fi sọ eléyìí eléyìí clear tí ìgbàgbọ́ ìbá lékún ni ọlọ́run ò ní sọ pé lè yẹ zidada bí náà àwọn tó wá ní ìgbàgbọ́ ìlékún yàtọ̀ sí pé wọ́n sọ̀sọ̀kúsọ wọ́n tún ti takò àyà Qur'an tó lọ́wọ́ bá sọ pé lè yẹ zidadu ìmánan máa ìmánan wa qawluhu sallallahu alayhi wa sallam ọlọ́run tó sọ wípé ayyukum zaadatu hadhihi imana ta ni ẹni náà nínú yín tẹ́lẹ̀ ìwà lè lé rẹ̀ kún bí so gbólóhùn ìmánì lílékún ọjáde bẹ́ẹ̀ bákan náà nínú súnà wa qawluhu sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni man ra'a minkum munkara ẹnikẹ́ni in tí ò bẹ́sìn mu tí ò sì bá làákàyè tó pé mu tó bá rí nínú yín falyughayyirhu biyadihi kónítọ̀hún kò fi ọwọ́ rẹ̀ yí padà tó bá ní kápá bẹ́ẹ̀ wa in lam yastati' tí ò bá lágbára fabilisani kó fi ahọ́n rẹ̀ yí padà fa in lam yastati' tí ò bá lágbára àti lè fahọ́n yí padà fabiqalbi kó fi ọkàn yí padà wa dhalika iman eléyìí ló lẹ jùlọ nínú wàhádà dalilu ala nuqsan al-iman pẹ̀kú tá a bá nìkan lẹ̀ jù kan lọ a jẹ́ pé ad'afu tẹ̀fùtìlù ni kò sọ pé da'if ad'afu sí ẹ̀mọ̀ kí tá a bá ti ad'afu a rí da'if sọ̀yẹ́ tó mọ̀ pé ó ó ń dínkù ad'afu anqasu min ad-da'if alaysa kadhalik so hada dalil ala anna al-imana yanqus gbólóhùn ad'afu tá a nà bí lò yẹn ó lo sígàtú tafadul sígàtú tafadul aw sígàtú tafdil sígàtú tafdil lànà bí ló bẹ́ẹ̀ tábà ní tafdil sẹ́wọ̀n pé tó ti ẹlòmíràn kan ọ̀dà ẹ̀rídà ní ìṣètò pé yankusu sígàtú tafdil yẹn àti gbọ́ yé torí pé tẹ́ ẹ bá ti rí adọ́àfù ẹ ti mọ̀ pé adọ́àfù tó kéré sí kíni o dọ̀àìfù so adọ́àfù à ń kọ́ sùn. من من الضعيف أكبر ماذا أكبر كبير أكبر لذلك نقول أكبر أعظم زيادة من الإيش؟ minal kabir so kò ní ìdíkọ̀sẹ̀ máa béèrè àyànà dẹ́lílù tó sọ pé nàkọ̀sọ̀ ìdáàdà jahal ló fi jẹ́ pé táwọn afá ẹlòmíràn rẹ̀ kí ni dẹ́lílù sọ ọ̀dà dẹ́lílù mà torí pé lẹ́yìn ní ìsìn bá a ṣe sọ yìí ní ìsìn sẹ́yìn mà kó tí ì bá yẹ pé tó nípìnlẹ̀ tó yanjú kò ní mà pé dẹ́lílù nìyẹn lórí nọ̀kọ̀sọ́nù ìmàn torí pé ànábi sọ pé wàdálíkà abdulhamu kò bá àwọn afá àti mọ́ mẹ́rin wa ẹlòmíràn pé ẹ adáfùlẹ̀ máa ẹ ṣé ó ní yankusu òun ò mọ̀ wípé tó o bá ní adọ́àfù wà á ń kọ́sù mìíràn dọ̀rẹ́ ìyẹn tó máa pé nọ́kṣọ́ọ̀nù tí ó ti wà ó ti wáyé bẹ́ẹ̀. wa atharu at-ta'ati wal-ma'siyati fil iman erí pa téèyàn bá jẹ́ ni tí ń ṣe tọ́lọ́hún ìmọ̀ ṣe tọ́lọ́hún àti ìyapa àṣẹ ọlọ́hún nínú iman ziyadatan wa nuqsanan lérí pé máa jẹ́ kí imani ò lékún béèyàn bá ń ṣe tọ́lọ́hún imani sì máa dínkù béèyàn bá ń kọ́ tọ́lọ́hún amúrù màálùmù mùsàhádùn mùjẹwà mùjẹrọrùn kò ní ìdíkẹ́ ọ̀sẹ̀ máa fà àlámọ̀rí tí gbogbo wa náà mọ̀ ni in tá a fojú rí ni mùjẹrọrùn in tó ti ṣẹlẹ̀ sínú kálukú rí ni ìtumọ̀ mùjẹrọrùn tọ́ba ní ṣe òun mùjẹrọrùn nǹkan tá a ti tó ti wà tested tá a ti test ẹ̀rí tó ti ṣẹlẹ̀ rí mùjẹrọrùn. fàlà àna ṣàkṣàn wọn lápèjúwe kí ẹnìkan kharaja yamshi fi suq ó lọ sọ́jà. So yanzuru ila mutabarrijat ó bẹ̀rẹ̀ sí ní wo gba àwọn obìnrin tí wọ́n wọ tí wọ́n fọ̀ sọ ara wọn hàn mutabarrijat àwọn obìnrin tí wọ́n ń rìn òhò tí wọ́n ń sí ara wọn lẹ̀ tá ń sọ̀sọ̀ wọn lẹ̀ wa yasma'u sukhba ahli suq ó sì bẹ̀rẹ̀ sí ní gbọ́ wótòwótò àwọn ará ọjà káàkiri àwọn ẹ̀fẹ́ fọ́ ní kiri kan ẹ̀gbẹ́ yìí máa ń ṣẹlẹ̀ lọ́wọ́ lọ́jà wà lágùwàhún bẹ́ẹ̀ sì ni ó tún ń gbọ́ lágùwù ọ̀rọ̀ àsọ̀rẹ́gẹ́ ọ̀rọ̀ tí ò ní fáyidà nínú pé ní lágùwù ọ̀rọ̀ àsọ̀rẹ́gẹ́ ọ̀rọ̀ tí ò láǹfààní ẹ̀rí pé yóò pọ̀ láàrin ọjà ẹ̀pọ̀n bàbá ẹ̀ yọba gbogbo oríṣiríṣi àwọn kẹlímà tí ò ṣe máa gbọ́ bá wọn bẹ́ẹ̀ ní ọ̀rẹ́ yẹn ìyẹn gbọ̀ngbò gbogbo oríṣiríṣi àwọn kaba láàrin ọjà àwọn bàbá yẹn mọ̀sí ni màá bá ẹ jẹ́ o àgbàlagbà màá bá bàbá yẹn máa bá bàbá yẹn jẹ́ ẹgbẹ́ bàbá yẹn ló ń wọ́n bàjẹ́ wọn ṣùgbọ́n àwọn nǹkan yẹn ni máa ń ṣẹlẹ̀ láàrin ọjà ọ̀wá ń kọjá lọ ibẹ̀ lọ́lọ́ nánú sí àfa ẹ̀ máa lọ ti fẹ́ mọ ibi tí wọ́n bọ̀rọ̀ yẹn já ẹ̀rẹ̀ lẹ́yà mi àwọn èèyàn ń jà lẹ́ẹ̀fù rẹ̀ lómi lọ láàrin ọjà ẹ̀ẹ́sì ẹ̀ẹ́sì kìnnìkan ìtẹ́tẹ́ ọlọ́dún bẹ̀ ń wò ibẹ̀ náà ti yọ àdáwò tó tẹ́tà ń sìn sim card ẹ rí láàrin ọjà àwọn obìnrin ọmọ jó ẹ rẹ̀ lẹ́yà mi náà rẹ̀ wọn náà wò náà wọn náà mọ̀ nàgà ó ń wo àwọn obìnrin tí wọ́n ń jó torí pé sim card MTN àbí Glo èlò ṣé o ò rí sim card rí ni kíní yẹn wọ́pọ̀ tí yàrá bá gbélé haúsá àwọn èèyàn bá ń wo ìran aláyè ẹ wà á rí odidi àgbàlagbà tó gbé ọsàn lérí lẹ́gbẹ̀ẹ́ títì ní wà ń wòran tẹlifíṣàn yóò wà àgbàlagbà ó lè wà ń bẹ̀ òun fóde ọgbọ̀n ṣẹ́jú wọ́n máa wòran sọ̀rọ̀ náà sọ̀rọ̀ làṣàlámà so irú ẹni báyìí yẹn tó ilẹ̀ mutabarrijat wa yasma sakhba ahli suq wa lagwahum thumma kharaja irú ẹni yẹn nígbà tó tó ti kọ́kọ́ lọ sọ́jà wọ́n ń tọ́ bá wá jáde kó lọ́jà ó tí ì ní mọ̀ bí mọ́ni rẹ̀ ṣe rí thumma kharaja fadhaba ila al kó kúrò mbẹ kó lọ sí tẹ́ tí wọ́n ń sí ó ronú pé jọ́ kan náà ló ń máa wà ń bí báyìí wàrọ́ kọ̀kọ́ ìbòho ẹ̀rí pẹ̀mí rẹ̀ ó rọ̀ fa inna yajidu farqan bayinan bayna al-halatayn wọ́n lò ní orí yàtọ̀ tó clear tó fojú hàn láàrin ìsinsin méjèèjì ẹni tí bá ń sọ pé mọ́ni máa lékun kì í lékun ẹni kó try ẹ̀ kó wo condition tó ń wà níbi tàkọ́kọ́ kó tún wo níbi ẹlẹ́ẹ̀kejì wọ́n náà ronú sí i ní ìjàmbá pé hàn nìkan nìkan nìkan ọmọ jáde láyé subhanallah tó tó kún bí ìlànà ni ó rí pé ìmánu rẹ ó sì ara rẹ ó balẹ̀ wal ìmánu yazid bi dhalik ṣùgbọ́n nìkan ìbùlẹ̀ tí ń bọ̀ hàn nìkan ọmọ nìkan wà ń ṣeré ń bẹ̀ yẹn ni àwọn Eh. alápàdé àṣírí lọ́wọ́ akọ níbẹ̀ ẹ̀ẹ́n sóti lọ kò tí ì lọ ìjìnlẹ̀ òdìbẹ̀ yẹn náà lè rí dé ọ́fíìsì wá ó náà lọ bẹ̀ so kọ́lọ̀ kó kọ́ sànù wa fàyídà alqalb yatagayyaru bisura láàrin kádìjú káyà ó sì rí pé ọkàn rẹ yóò change nísìn change rẹ ti ní ń fà sí bi àìdáhùn kíá ọkàn rẹ ó yí padà ọlọ́run wàlá tóbi rẹ̀ kí kọ́sẹ̀ àná wa kí ọlọ́run kí kó jẹ́ kí imáàní wọ́n máa lékún rahmatika ya arhamar rahimin àwọn tí ẹ ti bá ń ṣe iyèméjì lórí pé imáni máa lékún àbí imáni máa dínkù ọ̀rọ̀ tí ò bá là ka ìmọ̀ ní tí ń ṣẹlẹ̀ sí gbogbo alójoojúmọ́ ni kò ní ìdí làbáà sọ pé amúrún màlúmún mùsàádùn wa mujarrabun ó ń ṣẹlẹ̀ ìwọ náà ó fíìlì tó bá wà níjókòó kan wípé imáni rẹ̀ ń lékún njọ jimá mi yọ máa gbọ́ kútubá ó sì fẹ́ lè máa sun ẹkún ọ máa gbọ́ ọ máa mírí ó sì wà ń bò mí yọ sá máa ṣe wìrìwìrì bí ìgbà tó ń ṣeré bẹ́ẹ̀ ni ó ṣe rí so gbogbo àwọn nǹkan yẹn ó túmọ̀ dídàgbàsókè lílékun ìmánì àti dídínkù rẹ̀ abẹ́rẹ́ àwọn ọba subhanahu wa ta'ala kí ọlọ́run kí ó ṣàánú kankan wa ọlọ́run mẹ́jà gbé mọ́nì tí ó yòrò pàdé ọlọ́run bẹ́ẹ̀ lómi ìmánì ó ti yòrò tán tí ó fi lọ pàdé ọlọ́run so gbogbo àwọn nǹkan tó sì lè máa jẹ́ kí ìmánì ó dàgbàsókè ọlọ́run kọ́ wọlé àtúbí rẹ̀ kó fi rọ̀ wá lọ́rùn kó fi wá ṣe kòǹgẹ́ rẹ̀ lóyún abájí láàárọ̀ ó sin lọ́run ó ṣe bàdà ọ̀kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbọ̀ ọkọ̀yàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó tún dé ọ̀lẹ́ ó tún kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọkọ̀yàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó tún dá àsìkò yìí ọkọ̀yàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbó tún jókòó tó tún gbọ́ àlámọ̀rẹ́ ẹ̀sìn ó tún fẹ́ wọnú ilé ó tún ṣe àtikẹ́ àtọ́ ẹ̀kọ́ ó tún lọ sùn ọlọ́run bá ní o máa pé báwọn fún yàn lójoojúmọ́ falẹ̀lá alhamdu pẹ̀lú àníyàn tó dáa so bó ṣe jẹ́ pé bísẹ̀mí ayé ṣe rí à ń lò lọ náà nù àná àti lò àbí àti lò àti lọ nù ìjẹta àti lò àbí àti lò àti lọ nù bóun kálukú ṣe wá lò ló yàtọ̀ tòní náà látún lóye sí tábàánì kò kálukú sọ bó ṣe lo tiẹ̀ lónìí náà kò kálukú òkùnkùn sọ ọ̀la kọ́lọ́n ọ̀la tó ìwé rẹ̀ kó ṣe wà kó látàrí dáadáa ká ronú bọ́wọ́ la ṣe fẹ́ lò tọ́lá náà so wá kàdà bí mùsùlùmí ṣe ń lò sẹ́mi ilé ayé nìyẹn ṣùgbọ́n gọ́ọ̀rọ̀ àwọn èèyàn lé ní àwọn èrò níbà wọn wọn yẹ ronú bá wọn so kọ́lọ́wọ́n bá kí kó máa kíyèsí wa o kó sì ṣe àlékún ìmánì wa kó sì wá lọ́lẹ̀ níbi ìyapa àṣẹ ọlọ́run kó sì wá ní alágbára níbi títẹ̀ láṣẹ ọlọ́run wa sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam abẹ́ ọlọ́run bá ní tóbi rẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́run kò fi wá láyà balẹ̀ má jẹ́ kí ariwo àlà má jẹ́ kárí dààmú dùgbẹ̀dùgbẹ̀ tí ń fi lókè ọlọ́run yóò já àbí tó dà o má jẹ́ òjá síbi wàhálà má jẹ́ òbí wàhálà ọlá àti tóbi ọlọ́run ọlọ́run kan ṣoṣo rẹ̀ ṣàánú àwọn mẹ̀kúnnù fi wá lọ́kàn balẹ̀ má jẹ́ arógun má jẹ́ àrídàmú má jẹ́ àrí fìtínà rahmatika ya rahmar rahimin ọlọ́run má bínú sí wa o látara ń táwọn ẹni bínú wá ń ṣe o má bínú sí wa o látara ń táwọn olùyapa àṣẹ ọlọ́run àárín wá ń ṣe o rahmatika ya rahmar rahimin wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك